so mr Kunta Kinte king àbí whatever tẹ bá ń pera yín mẹ yẹn ṣé nǹkan tí wọ́n ń pè yorùbá nìyẹn nǹkan tí wọ́n ń pè yorùbá nìyẹn rubbish how dare you how dare you to do that <laughs> no sir nǹkan tí wọ́n ń pè ní yorùbá nìyí yorùbá gidigidi lélẹ̀ ṣùgbọ́n bóyá ń flow yorùbá yẹn ṣe ń flow ṣùgbọ́n accent òyìnbó ọ̀kan níbẹ̀ ẹ̀hẹ́n ògbọ́n kan bó ń sọ yorùbá nìyí thank you mr kuntakinte ẹ jẹ́ para lọ school kẹ́ ẹ para lọ kẹ́ ẹ para lọ nàìjà kẹ́ ẹ lọ kọ́ wẹ́ń sọ yorùbá gidi thank you anyway good night.